mo kí gbogbo àwọn ọmọ nàìjíríà mo kí gbogbo alápapọ̀ gbogbo apátápátá àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ariwo tó wà lóde sí ni pé everybody pariwo pé máa protest yá yeah, protest máa wáyé o protest máa wáyé o protest máa wáyé o òun tẹ́bíbọ̀dì ń pariwo ń sẹ́bíbọ̀dì ti gbáradì. everybody ti gbáradì gan protest máa wáyé o protest máa wáyé o àwọn ìjọba yìí ò dá o ìṣekúṣe náà ń ṣe o wọ́n ti fowó kún owó símẹ́ǹtì wọ́n ti fowó kún owó petrol wọ́n ti fowó kún owó dísù wọ́n ti fowó kún owó kerosene wọ́n ti fowó kún owó gas gbogbo nǹkan tí wọ́n lọ́jà ah! ṣerọ́ ni àbóòtọ́ wọ̀lẹ́ kò kí ń ṣerọ́ o kò kí ń ṣerọ́ o gbogbo nǹkan ló ti wọ́n lọ́jà o gbogbo nǹkan ló ti wọ́n àti iṣẹ́ ọwọ́ ni àti oníṣòwò ní gbogbo ẹ̀ ló ti dowó ló ti wọ́n ǹjọ́ wá yẹ ká protest àbí kò yẹ so yẹ káwọn èèyàn fọ́n jáde àbí kò yẹ ah tàbá wò dáadáa tàbá wò dáadáa tí wọ́n bá bi èmi particularly wípé so yẹ káwọn èèyàn jáde kán lọ protest màá ní yes òótọ́ ni. màá lóòótọ́ ni òótọ́ ni ẹ lọ protect everybody jáde everybody fọ́n jáde gbogbo èèyàn kórìí títí ẹ̀rù gan máa bàjọba <laughs> ẹ̀rù máa bàjọba ara máa sán láyàjọba kàn ẹ̀rù máa bàjọba gan o ìjọba bẹ̀rù protest wọ́n bẹ̀rù wọ́de. ìjọba bẹ̀rù wọ́de gan gbogbo ẹnu mo fi sọ fún yín wọ́n bẹ̀rù wọ́de o wọ́n bẹ̀rù wọ́de gan torí wípé ìwọ́de tẹ ń rí yẹn ó máa tàn káàkiri gbogbo àgbáyé pátápátá wọ́n máa sọ pé nàìjíríà ti dàrú o ebi ń pa gbogbo wọn o wọn rí nǹkan kan ṣe mọ́ o ebi ló ní kálukú káàkiri o oníṣẹ́ owó ò rí ṣe o oníṣòwò ò rí ṣe o oníṣẹ́ oṣù òrówó oṣù gba gbogbo ẹ ti dàrú ó máa hàn sí gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni. kò sírọ́ kankan bẹ́ẹ̀ kò sírọ́ kankan bẹ́ẹ̀ o kò sírọ́ kankan bẹ́ẹ̀ ká protest yẹn ó dáa mo dẹ̀ fọwọ́ sí i ṣùgbọ́n o ṣùgbọ́n ẹ jẹ́ ká fura ẹ jẹ́ ká fura àwa èèyàn ẹ jẹ́ ká fura bíjọba yìí ò ṣe ṣe é dáa yìí everybody ló mọ̀ péjọba ò ṣe é dáa gbogbo èèyàn ló mọ̀ ah sọ́tún di pé tá a tún máa ṣàlàyé fúnra wa ni everybody ló mọ̀ pé ìjọba òṣìlá ní ìjọba tí ọ̀dà ni wọ́n ní àánú àwa mẹ̀kúnnù ara wọn nìkan náà mojú ṣùgbọ́n má yẹ kí n tàn yín o ṣe é rí kò sí ń tá ṣe nàìjíríà yìí pé àwa mẹ̀kúnnù a fẹ́ jà fúnra wa kàńdámà wánu rice nítorí kémi bẹ̀rù protest nìyẹn o nítorí kémi bẹ̀rù ẹ̀ nìyẹn o mi pé ká má ṣe o ó dáa ká ṣe torí pé ká fi inú wa ká fi hàn mo bẹ gbọ́dọ̀ mi yé bẹ́ẹ̀ mi ní ká má ṣe o bàtọ wáyà tó bá sọ pé Rasidi ló ní ká má ṣe o ẹ jẹ́ ká ṣe é ṣùgbọ́n ṣé a lè tọ́ a lè tọ́ lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe protest àlàáfíà ìfi ẹ̀hónú hàn lálàáfíà ṣé gbogbo wa lè ṣe tí ó kún régé tí ò ní sí kàndánù rice ibi tẹ́rù ti ń bè mí mo fẹ́ sọ yẹn o ló fẹ́ mú mi fún wa nímọ̀ràn yìí o ló fẹ́ mú mi gbé mọ̀ràn yìí jáde o because gbogbo àwa tá a jó nínú re tá a fẹ́ protest iṣẹ́ la máa fi wá wá fáwọn kan lábẹ́lẹ̀ iṣẹ́ la máa fi wá fáwọn kan àwọn èèyàn burúkú àwọn yẹn là wá lè rí control ló jẹ́ kí mi bẹ̀rù protest ló jẹ́ kémi bẹ̀rù o gbogbo ẹnu mo fi ń sọ yìí kéé pé kò dáa ó dáa ìyà ń jẹ wá ó dẹ̀ yẹ ká fi ẹ̀hónú hàn ká fi hàn jọba wípé ìyà ń jẹ wá o ebi ń pa wá o àgbádùn àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ṣùgbọ́n tá a bá wá fi ẹ̀hónú wa hàn tá a bá gbé e jáde ṣé kàńdà ò ní wà nù ráìsì wa kàńdà tí mò ń sọ yẹ kó ti yé wa o ẹ jẹ́ ká fura o. ẹ̀yin tí wọ́n máa jáde fún protest yẹn ẹ̀yin tí wọ́n máa jáde ah, ìfura wà ń bẹ̀ o àwọn ọmọ gànfẹ́ wọ́n máa dàpọ̀ mọ́ yín ẹ máa wọ́n ọmọ gànfẹ́ àwọn ọmọ olè máa dàpọ̀ nítorí mẹ́mí bẹ̀rù protest nìyẹn o àwọn ọmọ olè máa dàpọ̀ àwọn bàráwò máa dàpọ̀ àwọn ọmọ ìta wọ́n máa mísì mọ. yín láàrin ẹ̀ lè mọ̀. tẹ́ bá ń ṣe protest tẹ́ bá ti pọ̀ rẹpẹtẹ àwọn kan máa gbé jagamu dání ẹ ti mọ dẹ́gbẹ̀ẹ́ jagamu wá <laughs> mi ní fẹ́ràn àmì sọ tó mi ní fẹ́ràn àmì sọ. àwọn míì máa gbé jagamu tẹ̀lé yín ẹ̀ẹ́dẹ̀ lè mọ̀ èrò máa pọ̀ oníkálukú ló ní èrò ọkàn tó fi fẹ́ ṣe protest bí tí mò ń lọ gan nìyẹn o. àwa tí yà ń jẹ pọ̀ gidi tá a dẹ̀ mọ̀ pé yà ń jẹ wá lára àwọn kàńdà yìí náà ń jẹ o then àwọn kan náà tún wà tán tó máa lò ewu ń bẹ ń bẹ gan o ewu ń bẹ lóko ló ń gẹ́ ló ń gangan ewu ni fúnra ẹ̀ bẹ́ẹ̀ ni kéèyàn protest ó dáa ibi kéèyàn fi ẹ̀hónú hàn ni ní tíjọba ń ṣe kò tẹ́ wa ebi ń pa wá ìyà ń jẹ àrówó school fees san àráyè lo oko wọn ń pa wá sóko gbogbo oríṣiríṣi ìjàmbá tí wọ́n ń ṣe fún wa ká sọ jáde kò sí ń tọ́ kò sí ń tọ́ bàjẹ́ ń bẹ̀ ṣùgbọ́n níyàn àwa tá a fẹ́ ṣe é ṣé bẹ́ẹ̀ làníyàn gbogbo wa rí pátápátá látòkè délẹ̀ ntẹ́mi fẹ́ ká gbéyàwó nìyẹn o mi ní ká má ṣe o bọ̀tà wa tó bá máa ṣe ṣé a lè screen ara wa àwọn tó bá máa jáde ẹnu á ká alákòóso tẹ́ yẹ gbogbo ara wọn wò tí ò ní jẹ́ pẹ́ lómi máa dì bígbà tí ń lógun Biafra ni bígbà tẹ́lómi ń lójú ogun ló máa lọ dì ló máa tò gbogbo nǹkan sábẹ́ ẹ̀dẹ̀ ní mọ̀ máa gbé gàgà mú sára tí ọlọ́pàá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ náà tún dàpọ̀ mọ́ yín wọ́n á dàpọ̀ mọ́ wa tá a bá ń ṣe sẹ́mi pé ìjọba náà gọ̀ ìjọba gòdè yá wèrè wọn ò ponú bá a ṣe ń múra pa máa ṣe yẹn àwọn náà ti máa organize àwọn tó máa darapọ̀ mọ́ wa èmi ń já wa sí ni o mo ń já wa sí ni o torí tí mi bá sọ sílẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀ tán tí wọ́n ń sọ ẹ máa sọ yí pé rọ́ọ̀lù ń pa pé tó sọ tẹ́lẹ̀ inú mú mi já wa sí o protest protest kò sí ní tó bá dín o mi ì sọ pé ká má ṣe rárá ní dáa ní ká fi ẹ̀hónú hàn pé ń jẹ wá ààrẹ nu ara wa bọ́ débi pábọ́yàwó bọ́mọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti di ló ti di nǹkan míì síta fa ó kálukú ń gbé sẹ́ǹsì ni kọ́lọ̀ kó yọ wá ń bẹ̀ o àwọn ọkùnrin ń jalè lóru wọn lọ wú nǹkan lóko àwọn bòròró ń pa wá wọn ń gba masíìnì fúlàní ń pa wọn ń gba masíìnì sẹ́ni pé gbogbo ẹ ti dàrú tá a bá wá fi ẹ̀hónú hàn èmi ò rò pé alẹ́bi alẹ́bi rárá alẹ́bi. bẹ́ẹ̀ ọ̀nà wo la fẹ́ rìn bó la fẹ́ rìn tí kàńdà ò ní wọnú ráìsì wa kí n sọ lóyìnbó ká ẹ gbọ́ dáadáa o how we go take waka wey be say kàńdà e no go enter the inside of our rice nínú ráìsì wa gangan yẹn tí kàńdà òkúta e no go mix together tí eh, òkúta àti rọ̀tìrọ̀tì kò ní dàpọ̀ mọ́ ráìsì àtẹ̀wà tá a fẹ́ ṣe ìyẹn mo fẹ́ ká ṣàkíyèsí o torí lọ́jọ́ yẹn àwọn tó máa wo àtìmọ́lé ti wà nílẹ̀ báyìí cynthia lukran ẹ rò pé mò ń woṣẹ́ ni ẹ jẹ́ kó dọjọ́ yẹn àwọn tó jẹ́ pé lọ́jọ́ yẹn gangan lọ́wọ́ ọlọ́pàá máa tẹ̀ wọ́n black maria ń tẹ̀lé yín níbẹ̀ ṣe ń ṣe yẹn o ẹ jẹ́ ká fura o ẹ jẹ́ ká fura mò ń sọ o black maria àwọn ọlọ́pàá gbé tẹ̀lé yín lẹ́yìn ní báyìí ọlọ́pàá míìsì mọ yín sí ẹ̀dì àmíìsì papọ̀ protest lẹ́lẹ̀ ń ṣe wọ́n mọ fi style gbé irinṣẹ́ sọ́nkálukú lẹ́gbẹ̀ẹ́ báyìí ni tí irinṣẹ́ wọn bá dún tolótoló ẹni ó níbọn lára nìyẹn wọ́n wọ̀ ọ́ mọ́ra irinṣẹ́ òwe parọ́ o òyìnbó rí kinní yẹn ṣe o bomb detector bullet detector iron detector gbogbo ẹ̀ detector òyìnbó rí ṣe o kò kí ń parọ́ o. tí wọ́n bá ti gbé e sẹ́niyẹn lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ ẹ̀jọ́ ń ṣe protest ni wọ́n he ni lọ́gán ìhe lọ́gán bá ẹ̀rọ para yín sára yín ni àwọn ọlọ́pàá yóò kọ́ sọ́pọ́tì ẹ̀ ni ọwọ́ tẹnìkan nìyẹn ìyẹn mo ní kí n pàkíyèsí wa dáadáa torí pé bí ṣe ń sọ yìí mi ìfẹ́ kó ṣẹlẹ̀ tán o mi ìfẹ́ kó ṣẹlẹ̀ tán kí n tó sọ kí gbogbo ẹ àbàrà tì mí lẹ́yìn ẹ má o mi ìfẹ́ kó ṣẹlẹ̀ tán o. so àkíyèsí gidi a gbọ́dọ̀ ṣe o ìyà ń jẹ everybody lóòótọ́ ìyà ń jẹ wá bọ̀ ẹ má jẹ́ káwọn kan ṣàkóbá fún wa àwọn táwọn wíyì gan lè ṣẹ́ẹ̀tì àwọn èèyàn sábẹ́ tí wọ́n di oúnjẹ mára gbé sábẹ́ tí wọ́n bẹ̀ ń si ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà ẹ fura o ẹ fura o ìfura lògùn àgbà wọ́n ní pàṣẹ òfura pàṣẹ ajá wíì ó di inú yàrá àjàò fúra àjà jì eruku bolẹ̀ gbónílé ò bá fura olè ní òkò lọ àníṣe bónílé ò bá fura olè ní òkò lọ nẹ́bí ń pariwo fún wa o nẹ́bí ń pariwo o ìgbé tẹ bá fẹ́ sùn lálẹ́ ẹ̀tàn náà yílé po iná òun náà wàá dá àti nẹ́pà múná wa mọ́ ni. <laughs> na fi ń pàṣàmọ́ fún wa o lórí rédíò láyé ní 1969 ní 1970 lórí rédíò tó bá fẹ́ sùn lálẹ́ wọ́n á ní tẹ́ bá fẹ́ sùn lálẹ́ ẹ̀tàn náà po ẹ̀dẹ̀ tó tilẹ̀ o. ká farawa bá fara wa lólè lọ́wọ́ níta máa ń sọ láyé jọ lórí rédíò nìyẹn o kò wáàkì mọ́ ń sìn kò wáàkì iná nẹ́pàdà ọdún wo náà ti tọ́ gbẹ̀yìn <laughs> ọdún wo náà ti tọ́ nẹ́pà fún wa gbẹ̀yìn ẹ̀tàná yílépo ṣé jàǹgó la máa tàn yílépo ni àbí báwo àbí bẹ́ńtó àbí náà tátátẹ́gùn ò ní ẹ bá fẹ́ sùn lálẹ́ ẹ ẹ̀dẹ̀ tó tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ẹ tọ́jú dúkìá o ká mọ́ bàbára wa lólè lọ́wọ́ àní fara wa lólè lọ́wọ́ ó ń kálukú ebi ò jẹ́ ká gbádùn oorun <laughs> gbogbo wa kan ti dọdẹ́nu yàrá ẹni tí ò kó tilẹ̀kùn gbẹngbẹ kó jí làárọ̀ kò ní sùn oorun ò ní wọra oorun ò lè wọra ẹ̀yin èèyàn mi ìmọ̀ràn tí mo ní kí wọ́n gbà wá nìyẹn o sìntẹ́ àlùkùrá ìmọ̀ràn tí mo ní kí wọ́n gbà wá nìyẹn o àwọn tó bá máa jáde fún protest má ṣe kan súnmọ́ ẹ jù kán mọ̀ lọ ti ìbọn bu àpò ẹ kò yí ẹ kò yí ẹ mò ń jẹ́ sí nìyẹn o má lọ súnmọ́ èèyàn púpọ̀ jù mo ti àdé àdváìsì ẹ má wọ ṣòkòtò tó lápò má lọ wọ ṣòkòtò tó lápò eré lè máa pè bí ṣe ń ṣe láwàdà yẹn kò ń ṣeré o tó bá máa jáde pẹ̀lú wọn tó bá máa jáde má wọ ẹ̀wù tó lápò lára ìmọ̀ràn mo gbà ẹ́ o má dẹ̀ wọ ṣòkòtò tó lápò ẹ̀yìn tó lápò wájú tó bá lápò nú ó sì tún dáa wọn ò ní túbẹ́lì tì mẹ́rin nìkan máa fi bá hẹ́ndì o ìwà tó bá ń pariwo tó ń fò sókè tó mọ̀ wọ́n lè ju pístù sí ẹ lápò látẹ̀yìn o sọ́ra o ìmọ̀ràn mò ń gbà wá o protest la fẹ́ ṣe o but ọ̀nà tí aburú lè gbà wáyé lèmi ń sọ yẹn o àwọn kan wà ọmọ ìta ni wọ́n wọ́n máa darapọ̀ kò sọ́gbọ́n tẹ fẹ́ dá sí i wọ́n máa darapọ̀ o àwọn kan wà olè pọ́nbélé ni wọ́n kí wọ́n da protest rú kán máa jalè ní. ká ń lo opportunity yẹn ká fi máa jà àwọn èèyàn lè ní ìmọ̀ràn mò ń gbà yín o mò ń já sí ni o nígbà tí èèyàn bá ń rẹ́ téèyàn ń rẹ́ àlùbọ́sà sínú ọbẹ̀ oyè yín bẹ́ẹ̀ tí èèyàn ń gé tì mọ́ tó tó tó ń slice tì mọ́ bí àwọn ṣe máa ń pè ó ọjọ́ ẹ̀sìn tá àlùkò ẹ̀dì mọ́wọ́ Black Maria máa kú ni àwọn ìjọba yìí wèrè ni wọ́n o ẹ wáyé kí n tàn yín o ẹ fọpọlọ sí o wèrè ni wọ́n àwọn olóàánú lójú o ibẹ̀ gbọ́ bírọ̀ ni bóòtọ́ ni wọ́n ní ẹbí bàbá wa Tinubu bí bàbá wọn Tinubu dẹ̀ ni bàbá lòun ọmọ ń pa wá. Ah, òun ò mọ láti jọ yìí mi mọ̀ pé bí ń pa yín kápẹ́ bá ti sọ pé bí ń pa yín ni a ah, ní bá ti já ọmọ ti pẹ́ ah, wọn náà yẹ fọ́sà ní mẹ́rin pé <laughs> bàbá yìí ò gbádùn o wọn ní bàbá yìí ò gbádùn o bàbá ò gbádùn rárá o kí bàbá sọ pé òun ọ̀gbẹ́ bí ń pa wọn láti jọ yìí <laughs> bí ẹ̀ wà nù gbádùn kò mọ̀ pé àwọn kan wà nù òṣìṣà o Cynthia Lubran gbogbo ẹnu mo fi sọ. tí wọn bá gbádùn ọjọ́ o ó gbàgbé ó gbàgbé òsì one million years wà láta láti dá àlùkùrá kò ń ṣe rọ kò ń ṣe mo ní kí n ni o mo dẹ̀ ń já yín sí wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ sọ fún yín o protest yẹn àwọn tó máa ṣàtìmọ́lé ti wà ńlẹ̀ báyìí o black maria àwọn agbẹ́tẹ̀lé o ẹ fura o ẹ o ẹ fura o ìfura lóògùn àgbà. ẹ fura o ẹ fura o ìfúra lògùn àgbà panza ò fura panza járe àjà òfúra fura àjà jè ẹ̀yin ó protest bó nílé ò bá fura olè ní òkò lọ black maria ní òkò lọ ẹ bá fẹ́ sùn lálẹ́ ẹ tẹná ilé po. ẹ̀tàná ilépo ẹ̀dẹ̀ tó tilẹ̀kùn gbọ̀ngbọ̀n Sani tí ò jẹun yóò ló máa tilẹ̀kùn gbọ̀ngbọ̀n <laughs> ẹ̀gbọ́n kò wẹ́ẹ̀gì mọ́ ẹ̀tàná ilépo ẹ̀dẹ̀ tó tilẹ̀kùn dúkìá o wa ló lè lọ́wọ́ ẹ̀tọ́jú ká mọ́ bá bọ́ra wa lólè lọ kò sí dúkìá kankan mọ́ ẹni tó ń ta tẹlifíṣàn ti tà fi jẹun àwọn èèyàn ń ta fáànù fi jẹun kọ́dà ọlọ́mọdé arógun antalé ni o àwọn èèyàn ti ta mọ́tò ta mọ́sínì fi jẹun ìyẹn ò wọ́ọ̀kì mọ́ amọ̀pára ni wá lóòótọ́ àdẹ̀fẹ́ protest ẹ wá jẹ́ ká fura gidi kíkà dọ̀tí rántí òkúta kó má lọ rọ́ sínú ráìsì wa bẹ́ẹ̀ bá ṣe ń ṣe lọ báyìí àwọn ọlọ́pàá máa gbé Black Maria tẹ̀lé yín lẹ́yìn ni o kéré o kéré o mo wíire àbí ìwíire ẹ dá mi lóhùn ní ẹ̀yin èèyàn mo wíire àbí ìwíire àbẹ̀yìn aráàlú òsì ń ni àní ṣé mo wíire àbí ìwíire àwọn èèyàn máa dá mi lóhùn ṣé mo wíire àbí ìwíire ebi máa ń pa àwọn èèyàn wọn ò lè fọhùn sókè ṣé mo wíire àbí ìwíire kéré o ó dàbọ̀.